يعرفون بالله لكم منكم والله ورسوله

وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا عن ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم ما قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات sitatu alaafin wa sitatu mi atin wa sitatu wa situna alifun miniha amurun wa alifun miniha nahayun alifun miniha wacdun wa alifun miniha wacidun alifun miniha kisosun wa ibaarun wa alifun miniha. عبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون ناسخ ومنسوخ وستة وستون ناسخ ومنسوخ بالله من الشيطان الرجيم يهذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تأتون ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل يا بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة نعذب طائفة بأنهم كانوا مجرمين نعذب طائفة بأنهم كانوا مجرمين بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتعلم وأنت ترى ما في القلوب وتعلم ọlọ́wọ́n ọba dúpẹ́ fún ọ látara bó ṣe ṣe wá. bíbí kiri kẹyà àwọn ọlọ́ni wà lọ́nà tẹ́lẹ̀ àgọ́. ìwọ lọ jẹ́ kí a máa kágara sọ̀rọ̀ rẹ. bíbí kiri kẹyà àánú rẹ. ní àfi máa kó súnsú láti máa gbọ́rọ̀ ẹ láti máa sọ nípa rẹ bíbí kiri bíbí kiri kẹyà àánú kọ́ bá kọ́ mọ́. gbogbo ohun tí ń ṣe ìgbádùn gbáyé ìgbáyé gbádùn wa adúpẹ́ kó o fi síbi ìrántí ìrẹ ọlọ́run. bí kìkìrì kẹyà àmọ́ ò lálẹ́ wà lọ́nà tẹ́lẹ̀ àmọ́ wọ́n kọ́ bàtà ọmọ gbogbo ẹni tí ò rójú ọ̀nà rẹ ní ààyè gbádùn kò rí ní ibùsùn mi ayọ̀. ohun tí ń kàn ń rìn ní o ti fọ́jú ọwọ́ rẹ̀ o ti balẹ̀. wàkọ́lì kọ́ bẹ̀ kọ́ mu àǹdàbí lè kakọ́ ní amú wàkọ́lì kọ́ bẹ̀ kọ́ mu àǹdàbí lè kakọ́ ní amú. adúpẹ́ fún ọ pé òun lè jẹ́ a máa kóra ró níbi àbàtà náà. àbàtà àlìjánà náà làlùkùránù tá a jókòó tì a máa dá kọjá àwọn míì ń dá àlìjánà wọn kọjá òǹkura rúmẹ. ṣé náà rẹ̀ lọ́lọ́wọ́ ọba rí ìta ò ṣe ọ̀mà. bàbílì kò lórí ìwọ́jà lẹ́mú wọ́n ń tẹ̀sọ̀rọ̀ bàbílì kò lórí ìwọ́jà lẹ́mú. anábì ní ìdá màrúwárú tún bírò ìyá àdìrì jannati fartahu. anábì ní gbogbo ògbẹ́ bá ń kọjá lábàtà àlìjánná ẹ̀dára ẹ̀dùnnú ẹ̀dùnnú ẹ̀dára Kila wà máa riyadu li jannati ya Rasulullah wọ́n ní rí ànábì ibo làbàtà àlìjánná wà wà láyé kọ́ ọ fún wa ó ní majalisu zikiri gbogbo rẹ bá ti ń jókòó tí wọ́n fi rántí ọlọ́run àbàtà àlìjánná rẹ̀. shahidina yakina anna ilé màkà wá sí hàn. القلوب وتعلموا Ọlọ́run wa dúpẹ́ fún ọ. Àwa àlékún ìkẹ́. Fàándàrà náà náírà. Àti ọ̀la. Wà bá ṣàwọ́jà nàdá. Ọlọ́run ṣe níkẹ́ fún wa. Wà á Ètè lámà bá lọ Ànábì tó dé. ó o ná ọlọ́run dẹ́rù barúfin ó fi jìnà sẹ́sẹ̀ ó sì fàlìjánà dùn àwùrẹ́ nínú kó lè múra sísẹ́ rẹ̀. ìsìlámà bá lọ anáhàmàdù wà á lámàlà ìsìlámà bá lọ. ta wà nú ẹ̀yìn hàn wá. òun ló fi ìsìláàmù ló fi mà wá. wà á lámàdà ìsìláàmù bá wà àdámàdù wà á lámàdà ìsìláàmù bá wà àdámàdù. àwọn bàbá wa nígbà tí wọn bá fẹ́ kí ànábì pẹ̀lú iṣẹ́ tó ṣe níjọ́hùn ọlọ́run kọ́kẹ́ àlùfáà wa. Àmín. nínú orin ọmọ akéwò ọmọ kékeré tí wọ́n fi kọ́ wa láti mọ rírì ànábì wọn lánàbì ní ó ṣe láwùmọ̀lù Qur'an wọ́n sọ láàtù wá sọ́wọ́n wá dáwò sọ látàjà máa ti sẹ́yìn lólè umam wọn nígbà sábì Muhammadu làwọn sọ pé. ìgbà sábì muhammadu là wá sọ pé kákékùrì àánú ló fi mà wá kámọ́lọ́hún lọ́ọ̀kan ló fi mà wá kàgbàwẹ́ káyọ̀ sàkà nábì ló fi mà wá ìdájọ́ ṣẹ̀rí àlọ́ ló fi mà wá ló.

orin ti yorùbá tá a lọ náà ni ó ti fọlùfà wa ọlọ́run bá kẹ́ wọn. wa náà tá à ń jókòó tà lùkùránù báyìí oríire ni o àìní lè ṣe má ọlọ́mọ ti fún wa. àti ọlọ́wọ́ ò tí dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn ibi a ti sinmi. kí ọlọ́run tó kádàrá tafsiru wa tàná sí ilé gómìnà tá a fi láǹfààní àti àti wà ń bì àti wà ń bì hmm. àwọn ọmọ àlùbáríkà tí wọ́n máa ń délé sí ọlọ́run àwa náà ni à ń oríire táwọn afọ àwa sínú ǹjẹ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run ńlọ́lọ́run sí fún wa wọ́n ní bára àwo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pè mí wèrè tẹ́hùn pé ẹ̀dá máa kọ́ máa yín fún mi bí bá ti kọ́ máa yín fún mi tí mo kọ́ ń kéwé ti ṣe mí mi ẹ̀yẹ sá fún mi ní àwọn ọmọ yín ẹtì tẹ sún ọwá sí wọn ò ṣe ìbò àtàgbègbè ẹ lórí ayé ọsọ ayé lóore ebi àwọn ọmọ wọn náà ní wọn ti ọsọ ayé lóore ìwúgbẹ ẹ oore tẹ ẹsàn fún àwọn ara yín lẹ ṣe látara kíkó wa fún ọ ara yín lẹ ara yín kẹwàá ṣe lóore báyìí ọlọ́run níjọ́ bàjẹ́ o ọ lórí àfáwà Badrudeen tí iṣẹ́ ọlọ́run náà ọ wà lórí iṣẹ́ kan ní ọlọ́run jẹ́ wọn láti yọrí dáadáa. a tó ṣe lánàá àfa Abdullahi ọ̀kadì gbogbo wọn àwọn míì náà tún wá káàkiri láwọn ìlú bẹ́ẹ̀ nínú orí ẹ̀yìn bàbá náà ni tọ́lọ́run ṣe fún yín tí wọ́n ṣiṣẹ́ ọlọ́run lọ ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ti wá gbàdúrà ẹ̀yin bàbá náà. gbogbo àwa tá a tún ma fún yín ọlọ́run tún gbàdúrà tí a náà bíi ti yín lọ. kóore náà kọ ma kọ́ máa lọ bẹ́ẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ ọlọ́run ibi a ti sinmi òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ya náà. ọgọ́ta. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ yìí kan fún wa nínú àwọn àròyìn mùnáfìkì. ọlọ́run ṣe wá ní mùnáfìkì. ọlọ́run ní wọ́n nínú òròyìn wọn. kí máa ṣe tí èèyàn máa fi ṣeré lọ́rọ̀ ọlọ́ni páàkù. bá bá pè ọ́ ní mùnáfìkì kéèyàn tètè lọ yẹrẹ ẹ̀ wò ni. Hmm. kódà má jẹ́ fi ṣe o. ẹgbẹ́ mùnáfìkì ní gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ láyé mọ̀nàbìkì ti jẹ́ ó ti padà pé mi ṣe kí ni o ibi mọ̀nàbìkì ó ṣẹ̀rù kà lálìkì á máa onídà ọjọ́ wọn sọ mọ̀nàbìkì àwọn tí wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ máa ń bi àwọn tó súnmọ́ nàbì léèrè ni nínú àwọn tó tó jẹ́ tó jẹ́ alátìrí ànábì sírù rọ̀ṣúlìlà àwùmọ̀rù lọ́ba ó ní ìrẹ́ alátìrí ànábì ó ní alisamani rọ̀ṣúlùláyì dìmúnàlì mùnàfìkì ǹjẹ́ ànábì dákọ̀ mi mara àwọn mùnàfìkì bí ọ̀bẹ̀rù kọ́mọ́jẹ́ mùnàfìkì láàmú àfihàn yìí ọwọ́ aṣọ fún pé ńlá ó ní ọ̀dà akọ̀ rẹ mọ́ oníṣùgbọ́n wà láwùú zaki alọ́lọ́ ìbádàkà àhàdá lẹ́yìn tí ìbẹ́lómi ìbá tó wá bí mí wọn àfẹ́ni kankan lu recommendation bẹ́ẹ̀ ó fi tilẹ̀ kó kẹ́lómi ọmọ tó wá mẹ́sàdá kọ́ mi ẹlòmí ò tó wá tọ́lá wọn máa ń sojú kòkòrò dáadáa kọjú àwa àwa dáadáa ewu àwa. ìyá máa dábìlì mọ́ ní ẹbí òkú náà. nínú àmì mùnàfíkì ni pé ara sísọ pọ̀ wọ́n máa ń ṣọ́ra. wọ́n èé fẹ́ kọ́lọ́ wọn ẹ̀sọ́ kẹ́kẹ́ kalẹ̀ torí àwọn mọ̀ tó bá ti Al-Kùránì àwọn pé gbogbo táwọn sì máa ṣe wọ́n máa ń gbé kọ̀ọ̀rọ̀ sí ni wọ́n èé fẹ́ kábẹ́ bí ọmọ wọ́n máa kí ànábì lójú. ṣùgbọ́n tí wọ́n bá ti kú lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ́ máa bú lẹ́yìn wọ́n ti wá mọ̀ tí wọ́n bá ti dé sálẹ̀ nípa ti lọ́lọ́run sọ báyìí wọ́n ti wà pé àṣírí àwọn fẹ́ tú. oyè tá a tún sọ lánàá ọlọ́run tún fẹ́ tú. tí wọ́n bá ti wá lọ jókòó ni wọ́n mọ̀ pé ọlọ́run mọ̀já yàtọ̀ kan sọ̀kalẹ̀ lónìí. tọ́lọ́ ti mọ̀ pé tóun ṣe lánàá àṣírí ó tú. kódà bó jẹ́ yìí tí wọ́n sọ tí wọ́n sọ tí wọ́n ń jókòó tì í tí wọ́n ń fẹ̀mí rò ó ọlọ́run ẹ̀ bánà. ó là bá tó bátúnṣe pọ̀ nù tíra mọ́díwẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́díwù ní máa kó gbùlúwù nù. àyìnfọ́ onímọ́díwù máa kó nù pọ̀ ṣùgbọ́n pọ̀ bẹ́ẹ̀ a máa rí fi ṣẹ̀rí mọ́díwà àti nígbà tí ó parí ẹsẹ orin kan ó ní nàbí yóò ńlá ó bí àṣírà rere kò ló bí múnà bá wù sọlẹ àlá sọlẹ àlá muhammad aláhùnmá yà rọbì sọlẹ àlá muhammad. ó ní nàbí yóò bí àṣírà rere kò ló bí múnà bá wù. nàbí yóò bí àṣírà rere kò ló bí múnà bá wù. نبي بأسرار tí wọ́n máa ń fún ro àṣírí tí ń bẹ Wọ́n máa sọ fún un pé lámàmí tó dé rè. Wọ́n máa fún nírú ẹ. Àwọn á máa ń sọ́ra. Wọ́n máa ń sọ́ra àwọn mùnáfíkì èèfẹ́ káyọ̀ ọ̀sọ̀ sọ̀rọ̀. tásìrí alukuranu ní tún bẹ́ẹ̀ nu wọn jẹ́ fẹ́ alukuranu tó sọ yìí pé ya agbárò ní múnàfíkù ọlọ́ọ̀lá múnàfíkì máa ń sọ̀rọ̀ à tún náà sálà lé kí kuranu àyà kan súrà kó torí wọn sọ̀kalẹ̀ lọ́jọ́ pé tún náà bí wọ́n bí máa bí olórí tí wọ́n máa sọ ti ń bẹ lọ́kàn wọn fún wọn n tó rò ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn. kò lè ń dá ẹ múra sí yẹ̀yẹ́ yín. gbogbo ń ẹ hàn lè mi ẹ̀ jáde. yọjú ẹ̀ jáde. aláàbò lọ́lọ́run. ẹ̀yẹ wo ẹ̀kọ́ tó yẹ kọ́ wa ó fẹ́ mùnàfìkì ọmọ wọn bí Abdullahi abuna Abbas ti sọ fún wa tí bá ní jimá wo à ń tó fi pé bá ìgbà bá ń amùnàfìkì wọn. ti wà mí níwú ni lára wọn ni mí níwú wà mí níwú wà mí níwú àwọn tíṣẹ̀lẹ̀ bá sojú wọn ni wọ́n wà á máa sọ pé mínímù ẹni tọ́lọ́hún bá wí bẹ́ẹ̀ tẹ́lá fi máa náà pé a ti mọ púpọ̀ rẹ̀ níjókòó yìí ní tàfsírù ọdún yìí táwọn tí ó sojú wọn ń sọ pé torí ẹni tọ́lọ́hún fi sọ yìí bẹ́ẹ̀ sì ni Abdullahi abúlé abasi jó yí a pé àwọn mùnáfìkì tọ́lọ́hún dá kọ́ wọn wọ́n lé sẹ́fúntì nínú àwọn sàbẹ jẹjẹ mùnàfìkì wọn lé sẹfúntì tálùkùránù gbé wá níkẹyìn nùsíhà lẹsìkù lọba nínú àlùkùránù. yàdàrú lè múnàfìkù náà. ọlọ́run láwọn múnàfìkì ọ máa ṣọ́ra. àwọn tó náà zẹlẹ̀ àrẹ́yìn sọ̀rọ̀ òní fẹ́ kí súra kankan sọ̀kalẹ̀ lé wọn lórí. kọ́sọ̀kalẹ̀ nítorí wọn. tí ọmọ àsọ̀ntì ń bẹ́nu ọkàn wọn kò ní sàbí wù ọlọ́run ní ẹ̀múra sí yẹ̀yẹ́ yín. máa ta àzàrò. níta ọ̀sẹ̀lẹ̀ gángan lèmi ọlọ́run ọba ní jáde. níta ìṣe tí ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ pé sọ yẹ̀yẹ́ ànábì tẹ́ ń ṣe yẹn tẹ́ ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ èmi ọlọ́run ẹ̀. máa ta àzàrò. a àádọ́rin wọn òun lọ́lọ́run wọn kó tó parẹ́ kò sí tọ́fà jù ni wípé púpọ̀ nú ọmọ wọn òun ló gidi sanba wa ọba bẹ́ẹ̀ lanu àmà kakọ ọba bẹ́ẹ̀ inú kuranu pé munafiki ń ba bẹ́ẹ̀ sínú rí ó dùn ìjọkọ pé sọ ọba inú ni wọ́n èbù wọ́n èbù ìlọlọ́run ya fi ló ya fi parẹ́ ọ̀pọ̀ ọlọ́lọ́run fi sọ wípé àwọn ọlọ́run á jẹ́ kọ ọmọ alukuran tó ní gbàgbé ilá màṣá aláwù ìnáwó yálà jàrà wà má yà ọ̀fà. ọlọ́ọ̀lá jọ ọmọ kuranu tó ní gbàgbé ṣùgbọ́n ilá màṣá aláwù. ilá màṣá àbẹ̀yí táwọn ọlọ́run bá fẹ́ sáàbẹ̀ òkè mọ́ ó lè já ara wà máa yà bá. àlùfáà wọ ọlọ́run kọ́kẹ́ wọ́n ní súrà míì tó di di súrà tún nóòrù tọ́lọ́ ń sọ kalẹ̀ tí wọ́n sì kejì tí wọ́n mọ́mọ́. ilá máa ń ṣá aláwù náà ni abẹ́ ilá máa ń ṣá aláwù náà ni. n'inu fala inú ẹ náà ni àádọ́rin ó kọ mùnàfíkì tí ń bẹ́ẹ̀ náà tọ́lọ̀ ni wọ́n gbàgbé. nínú ẹ náà ni ọjọ́ lè kọ́dírì ọmọ ọmọ jọ́hún ọlọ́run lọ́jọ́ gbàgbé ṣéjà ló sì falẹ́hùn nígbà wọn sọ̀kalẹ̀ fún tọ́lọ́pàá bí ibi títí ńlá wọn ọlọ́run èyí tó fi mgbe ọ tán tí wọ́n fẹ́ máa rántí ẹ̀ ní ọ̀rọ̀ tí wọ́n. ìkímọ̀ náà ni bàbá ọmọ ẹnì kankan ò ní jí mọ̀ wa ti a ma sọ ọba ti di jọ́nà láàtò jí ṣùgbọ́n gbà tí ọjà kálukú ó tètè múra tún ní kan ṣe náà ni o ẹlòmíì bàbá wa jí náà mọ́fìlì gbè tọ́lọ́wọ́n ọ̀rọ̀ ọ̀bọ̀wú ẹ jẹ́ ẹlòmíì jó ní òjò alóòde lẹ̀ látúndì kọ́dúrì tààrọ̀ ta lódòdè rẹ̀ lẹ̀ ńbọlọ́wà ọgbọ́n àtàwọn àbá àtàbìrin kó jẹ ni ọmọ o lè débẹ̀ wáyé wáyé ọmọ fi nǹkan lẹ̀ jáde mẹ́ ẹ̀ làbí fún lè látúndì kọ́dúrì ń bo ọjọ́ bẹ lọ́ọ̀ni ẹ máa yé lè látúndì kọ́dúrì sí ẹ lọ tẹ́lómi ti gbóyún bọ̀. ṣe ń wá ṣe jẹ́ ìdí ọ̀bá dá ń bẹ̀ bá a ṣe lè ráì dánú nǹkan míì náà tó nípìlẹ̀ tọ́jẹ́sìn ṣùgbọ́n torí pé ò nípìlẹ̀ ní kò sípìlẹ̀ fún sípìlẹ̀ bá wà fún akẹ́jọ́ máa ṣe wá àti fúnra wa ní. ibà ti rẹ́ni tó kìyàn mọ́lẹ̀ nù mọ́sáàsì jẹ́ akọ mọ́sáàsì fún bàjẹ́ àbí jẹ́ akọ fún bàjẹ́ ni sáwà sọ wípé torí ẹ̀ lákòó ó ti mọ́sáàsì parí. nítorí a bá ṣe ń bẹ̀ tí ọ̀dà láàfin wá sí láàfin fọ́dánù ṣùgbọ́n ètí ò ní pílẹ̀ àríbí táyà á wọ́n sàn kiri náà ni padà wò láàfin lè ha àmọ́. kò lè tẹ́lẹ̀ o. ọlọ́ni amúra sí ẹ̀yẹ yìí iná lọ àkókòrí tó máa gbogbo ń tẹ̀ ń bẹ̀rù yẹn pátá ó làwọn ọlọ́run á jáde. wọ́n àkànjálé ńlẹ̀ ní àpàdà máa padà bẹ̀ lọ́la pẹ̀lú gbọ́lọ́ ọlọ́run ní wàhálà ìnsà àlìsà hùn. wàhálà ìnsà àlìsà hùn. sírí ànábì tọ́lá àwọn ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ kúnú ẹ̀. tí wọ́n bá léèrè bá wọ́n dẹ́ẹ̀bi sọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ di yẹ̀yẹ́. ọlọ́run ní tí wọ́n sọ ni pé àti ẹ̀mọ́mọ́ ìnàmọ́nà òòdù ànádé àbù. akàn ń ṣeré ni la fi ń sọ bẹ́ẹ̀. ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn wípé àbí láàyè sọ́lọ́wọ́n ọba tó dá yín wà á yá sí. àtàwọn àyà rẹ̀ àwọn àrísàmì ẹ wà rọ̀sùn àtòjíṣẹ́ rẹ̀ sàárán sí i kóòtò sàṣà ṣé ń lẹ́bí ṣe yẹ̀yẹ́ tẹ̀síwájú ó lè múra wọn. ẹ má rọrùn jàre kankan mọ́. gbogbo ẹni tí bá ń fọ lọ́wọ́n àtọ̀rọ̀ rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ ọlọ́run ní bá a bá tiẹ̀ ṣẹ̀dẹ̀ fápá kan nínú yín lọ àbíbò tọ́ ìbàdàn ọlọ́run lápá kan nù yín á jẹ wọ́n níyà ìyá náà ń kà ló o ti ń tọ́pọ̀ pé kò kì í wọn. arójú ara ààyè tóní ìjà arójú kára ààyè bọ́tọ̀lá. arójú kára ààyè bọ́tọ̀lá. arójú kára ààyè wítọ̀lá. arójú kára ààyè wítọ̀lá. bùkítà ń bu wájà bìrì ní wàlẹ̀ rọ́ọ̀kì náà. bàlá ń dàbà kọ́lé kọ́lé خلقا